ẹ eh? ọwọ́ ẹni tó lọ já sórí fíṣọ mi ọlọ́run ló yọ mí ó yá. ayé mi kò sí tọmọtò rẹ. ẹgbọ́ she mentioned Fulani o no no no ẹlọ́wọ́ sóyún mi fọ́lọ́ kéésì wọn méjì náà. ìgbé yìí náà lèmi ò ṣe ká mi ò ṣe mọ́kọ́ tán sọ di gbá yé lè jẹ́ di báwọn jẹ́ tọ̀rọ̀ ìwà líyọ lọ́fún orí yìí bí àkàndá ilé tó parí. ìgbé yìí pọ̀ jù. tí mo rí nù fúnra wọn wọn ra jẹnẹrétọ kékeré kaba ìwà fún mi. ok ẹ jẹ́ ká gbọ́ bíbẹ̀ yẹn mú bọ̀ bí dàkú wọn ké bíbà púpọ̀. mo lò ké kúra. ok. ìyá jẹ mí o. I know that those Afa will speak without Ìyá Ọ̀ṣun. Ìyá jẹ mí, aláìsí. Ìyá jẹ mí. Àlìfúlání. Alájí Àlìfúlání ó ní kí n wá ṣọ́ọ̀bù. Ó ní Alájí Àlìfúlání kò wá ṣọ́ọ̀bù. Lágbàdo tó wọ́n òun ni wọ́n mú ìjọ tí àlè fúlàní ò rajà síbẹ̀. ok máa gbọ́jà náà. kò mú mi lọ kò mú ọmọ mi lọ o. ìjọ tí àlè fúlàní ò rajà sínú sàwùbí kò mú mi lọ kò mú ọmọ mi lọ kò mú kankan tí ń jára mi lọ o. àlè mú olóróró ó mú àbúrò rẹ̀ ọmọkùnrin kan mo dání arọ́ mo kọyún náà lẹ́yìn rẹ̀ mo lábúrò wọn. èmi tẹ̀lé it's not before before mo tẹ̀lé sórí yẹn mo tẹ̀lé sórí yẹn mo tẹ̀lé sórí yẹn láti rẹ̀ mo mọ pa sórí yẹn kárí mi mọ pa èmi ní sọ mi ìfẹ́ sọ pẹ̀ gan. ọ̀rọ̀ rẹ̀ sì mẹ́wàá àwọn jẹ̀yà ní èkó èkúra bólẹ̀ pọ̀ lóko kúra ibi tán kó wọn lọ níbi ẹ̀ẹ́mọ̀kó eh, eh, èkúra ni èmi tó gbé ta ni ọlọ́run ló jẹ́ òkè òkè kúra ibi tí wọ́n tì wọ́n mọ́lé ló ń jókè kúra mo gbọ́ mú tẹ̀lé sórí yẹn sẹ́ẹ̀ mi tẹ̀lé òkè kúra àwọn jìyà gan lókè kúra o òkè kúra mi ní ibi tán tì wọ́n mọ́ òun ló ń jẹ́ òkè kúra mo mú tẹ̀lé sórí yẹn tẹ́lẹ̀ ìgbà tán ti di kí ni báyìí lè mi ṣe gbójú kò náà. ara spaghetti náà mẹ́wàá mm-hmm. after tí eléyìí tán jáde nínú ẹ̀wọ̀n tán di ya ni ni wọ́n ní alùfúlàní lọ ṣọ́ọ̀bù wọn náà gba ṣọ́ọ̀bù fún wọn ẹ̀kọ́ tó ń rà nínú ṣọ́ọ̀bù wọn náà sọ yìí. ọ̀rọ̀ mi ti fún mi. ní blọọgì kìíní ìgbà yẹn mo kọ́ tẹ̀ pápá. tí wọ́n rà fún mi náà ìjọ tí wọ́n rà dé wọ́n gbé ìwé fún wa bóyá wọ́n ti gbàgbé báwọn gbé ìwé fún wa gbé ìwé bẹ̀rẹ̀ ọ̀dà fàjẹ́ líle ìwé bẹ̀rẹ̀ ọ̀dà fàjẹ́ líle. hundred and one or nine hundred thousand. Hello, ọ̀rẹ́ mi. Àmọ́ ọ̀rẹ́ oní blue light. Wá gbèrígbè ni mo wà báyìí. Ah, Ọlọ́run ṣeun. Bẹ́ẹ̀ni. Láàmì ṣé wà á lè bá wa rí àwọn ọ̀rẹ́ wa àtijọ́. Gbogbo wọn ni màá rí, wọn wà ń gbèrígbè báyìí. Ṣé ṣe pé o fẹ́ gbẹ́bà tútù see. sí? Wàláì gbogbo wọn gbogbo everybody ni màá sáré gbèrígbè ni mo wà báyìí. Ah ó ti darẹ àmọrí òjò kí ni ìyàtọ̀ láàrin ìyá àti Muyideen ganan. kó sí ẹ sí. Ọlọ́run mọ. because ṣẹ̀rí oyi ọmọ àmọ́ ọmọ I will continue saying it orí Facebook ilẹ̀ ìbọ̀dẹ̀ àti gbọ́nsẹ̀. ní gbogbo àti wise up hmm. láti máa mọ̀ pé nowadays we are dealing with reality I'm telling you o bí anc sọ pé wọ́n ra jẹnẹrétọ̀ kékeré kan wá fún òun wọ́n á jẹ́ chief to requalify wọ́n ra jẹnẹrétọ̀ fún mi wọ́n jẹ́ wọ́n ra jẹnẹrétọ̀ fún mi. Mm-hmm. even when I ask you the size of the they are they, mm-hmm. gave you you now tell us that capacity ẹ̀ ní o mm-hmm. wọ́n ra jẹnẹrétọ̀ kékeré kan fún ẹ. ẹ kò tiẹ̀ ṣé ẹ sáwọn èèyàn wọ̀nyí lọ́wọ́ ni. wọ́n tún ra ọ̀ra ọmú mi àtọ ọmọ mi lọ o wọ́n ra ráìsì mẹ́wàá wọ́n ra òróró méjì ṣẹ́rí wẹ́wẹ́wẹ́ kẹ́rí ẹni tó bá ní ọpọlọ ẹni tó bá lọ́pọlọ tí ìsòkò má fẹ́ emotion ṣe worúbọ yìí mú ìdí yẹn kó máa sọ bá Àgbàlá Gabriel pé ẹ wọn dáwó sí àkáǹtì títí òun ṣé àkáǹtì ìwọ yìí náà máa dá owó sí ṣó lè mm-hmm. jáde àsìmú ìdí pé kàn fún ẹ lówó personality ẹ ṣé èèyàn lè fowó sí àkáǹtì personality yẹ bó ṣe dúró yẹn nobody but due to the father, that kí Muyideen máa sọ pé pé pé òun fẹ́ gba five million tó bá gàrà agreement ṣòwò ni mm-hmm. àwọn èèyàn jókòó wọ́n ń wò ó pókè o wọ́n fẹ́ bẹ́tà láì ókè wóoru wúmà ń sìn tó bá jókòó ti ọ̀ṣun ẹ̀ ọ̀ṣun ẹ̀ ìbáyìí máa gbé lọ bó ṣe wà mm-hmm. and I can fair tell you pé tánígbé wúmà ẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó stable ni bóyá bí wọ́n bá ṣe tọ́jú ta lọ́lọ́run náà ni àwọn oní ìṣẹ̀ṣe ìbáṣe tó dùn ún náà. ọlọ́run ẹ wo ta ọlọ́run ṣe olú lórí gbogbo àwọn ìṣẹ̀jẹ̀ wọ́n ti wọ́n ti à wọ́n ti fún láwọ̀ ọdún gbogbo ẹ̀. ibi tí bàbá yẹn fọ́ nìdí wọn máa ń travel kiri ni. ìtravel ó ń travel kiri nàìjíríà ni. Mm-hmm. ó ṣe kò ṣe lórí youtube ẹ̀ you know how many followers tí bàbá yẹn lọ gain at that time mm-hmm. bí ìyá ẹ̀ náà ìbáṣe ní follower nìyẹn mm-hmm. but because ẹ̀ farabalẹ̀ ẹ fẹ́ join ẹ̀sìn ẹ̀ ń join ẹ̀sìn kì í ṣe torí pé ẹ join ẹ̀sìn yẹn torí ọlọ́run nobody bọ̀ ẹ torí mùdùmúdù tẹ ẹ fẹ́ rí nínú ẹ̀ ni eléyìí tẹ ẹ bá rí yẹn náà màmá fi sóṣù kẹ́bí para náà wọ́n rajà sí ṣọ́ọ̀bù yín ẹ lọ́ta ọjà yẹn náà ẹ kówó lè wọ́n ra ọjà yẹn fún ike ta ni àti géènì àtòjú owó ẹ̀yìn lẹ́ni náà. if there is improvement ah. yes if there is improvement in what you are doing wọ́n tún lè sọ tọ́n bá tọ́n bá gbókó sí yín lára màmá ẹ má bọ orúkọ ẹ lórúkọ jẹ́ o torí bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn báyìí ẹ dárúkọ anybody ọ̀ǹtì tá a bá ṣẹ̀ṣẹ̀ rí tẹ́yìn fúnra yẹn bá sọ pé òkè o ẹ aláàjì báyìí ni ló gba yèrè bàbá mi a máa mọ̀ at that time tí o bá tí ì sí yẹn kò sí yàtọ̀ láàrin ẹ̀yìn àti bọ́ ẹ̀mú ìdí yẹn o ẹ jẹ́ kí bóyìí tí yẹn kó máa tútù kùtù bẹ́ẹ̀ náà àáfàá náà tó ń tó ń tajú rẹ̀ náà àwọn ọlọ́pọlọ kúkúrú máa sọ pé ẹ Àgbàlá Gabriel àfẹ́ bá yín fi ọwọ́ kínní tọ́ o ẹ lọ fọwọ́ ẹni tìtẹ́ bá fi tọ́ kẹ́ fi tọ́ ẹni ẹlẹ́ni tó dẹ̀ ti gbọ́ kò kú fèsì ibi tó fọ́ọ̀nì sí jù bí òun gbọ́ báyìí gan ṣe kọ̀ tún àwọn ará ṣọ́ọ̀ṣì ẹ̀ kọ̀ọ̀kan gan. Because no, nothing is coming out from that church. So, láíláí ó kàn òun pa. No interview kò sí bóyá wọ́n ṣe interview kankan bí kan kò sí bóyá anybody já even ìyàwó mú ìdí ìgbọ̀n àti ìgbọ̀rọ̀ lẹ́nu ìgbọ̀n náà ẹgbẹ́ a máa bẹ́tò lọ jàre àmọ́rí. ok ṣe ẹ̀yin tẹ́ ẹ sọ pé old one old one èmi ò sọ old one tá a bá ti ń ṣe show ẹ máa lísì sí show tá à ń ṣe ẹ máa lísì sí nǹkan tí à ń ṣe nǹkan tá à ń sọ ohun gangan ni kẹ́yìn lísì sí kò ń ṣe nǹkan tí ẹ̀yin mọ̀ èyí tèmi mọ̀ lèmi sọ fún yín yìí ìyẹn lèmi gbé ètò lọ bí kéèsì yẹn ṣe bẹ̀ fún yín yẹn mo mọ èmi náà dá sí kéèsì yẹn gbà yẹn mo dá sí kéèsì yẹn gbà yẹn tó jẹ́ pé èmi àti us mam gan afẹ́ gbé mi tẹ́lẹ̀ àdéhùn ọ̀dẹ́mi ní kọ́ má bínú ni. mi dá sí kéèsì yẹn mi ní mọbi tó dé ń bìbà ṣó ti yé yín mi ò sọ ní mi ò bú ìyá ọlọ́ṣun mi ò bú alùfúlání mi ò bú ẹni tó interview wọn mo ò bú anybody mo ń sọ nípa ìgbà tí wọ́n ra ráìsì síbẹ̀ tí wọ́n ra orí tó ń ra jẹnẹrétọ̀ tó ń ra gbogbo ẹ̀ lẹ́yìn ìyẹn ẹ jẹ́ kí profit yẹ kó bí profit ni mi sọ nípa nǹkan tó máa bí profit àti pé ìyá yẹn ò tí sọ pé nìkan báyìí ló bóun sùn tó bá ti sọ pé ní báyìí ló bóun sùn a ní láti fèsì ẹni yẹn kí ló tó fi máa na orú adúrú ìyá yẹn sílẹ̀ tó máa gbọ́ jẹ̀rì bábà nídìí ẹ̀ tó bá yẹ pé ó ní ah, wọ́n bóun sùn o ẹ lọ gbọ́ kinní yẹn bọ̀ igbe tí wọ́n ń ké nínú ẹ̀ kò jẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ gẹ̀ẹ́tì nǹkan tó ń sọ níbi dáadáa bọ́lá pé mo àìbí tèmi fẹ́ mú jáde lèmi play yẹn gbogbo yòókù mi ò mú jáde wípé wọ́n ò sùn wọ́n ti gba ṣọ́ọ̀bù fún yín ẹ̀yin owó yín kọ́ lè fi gba ṣọ́ọ̀bù wọ́n ra ráìsì síbẹ̀ ṣó ti yé yín wọ́n ra òróró wọ́n ra sẹ̀mó àwọn nǹkan yẹn ó lè bí oúnjẹ àwọn nǹkan yẹn téèyàn bá dáyàn lókòwò at the end of the day èèyàn kíní yìí kan tó jẹ́ kémi náà máa sọ ni pé mo níyàn kan ọlọ́run mo fi mo fi sọ̀rọ̀ ọ̀rọ̀ ló débẹ̀ mo fẹ́ sọ ó lóun fẹ́ ó lóun fẹ́ máa tajà mo lókè kí lè fẹ́ ta ọlọ́run fẹ́ ta provision mo ní òkè ọ̀nà wọ́n wá rí ṣọ́ọ̀bù owó ṣọ́ọ̀bù yẹn wá jẹ́ nǹkan tí mo sọ ìbí àbí five years ago ni wọ́n wá ní owó ṣọ́ọ̀bù yẹn wá pè mí wọ́n ní ọlọ́run máa gba two thousand gbogbo ṣọ́ọ̀bù yẹn ṣáàjẹ́ fifty thousand bíyà àti agímẹ́ta kọ́míjọ́ ṣáàjẹ́ sixty thousand mo lókè tẹ bá rí èrò tẹ máa fi rajà síbẹ̀ èlò ni nígbà yẹn wọ́n ń tàn wọ́n ń tún gbogbo bá ṣe àti owó ṣọ́ọ̀kọ̀ ọjà tí bá dé rí bí one hundred fún wọn ń bá lókè mo dé exactly one mo dé fi mo dé fi twenty thousand kún ó jẹ́ one twenty mo dé send ẹ̀ wọ́n dẹ̀ rí ṣọ́ọ̀bù yẹn lò tán wọ́n gba ṣọ́ọ̀bù yẹn wọ́n ra àwọn ọjà pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ síbẹ̀ nígbà tí irú sí tó ṣe ya ọlọ́sùn yín bẹ́sọ̀ fún yín o nígbà tó di oṣù tó tẹ̀lé ẹni yẹn pè mí à ah, ọlọ́jà ti ń lọlẹ̀ kí lẹ́mí ìbàyọ̀ ọjà ti ń lọlẹ̀ ṣebí èrè tẹ́ bá jẹ lórí ọjà yín lẹ́ máa máa lọ fi rà mí à ah, wọ́n ní tilẹ̀ pọ̀ ju ẹnu lọ ṣé tẹnu pọ̀ ju ẹnu lọ ọ ṣàṣọ ọ ṣàpòwé yẹn mo ṣáà ti fún ọ ní twenty thousand owó ṣọ́ọ̀bù ṣe wọ́n sí pé owó ṣọ́ọ̀bù ọdún ọṣọ́dún kan ọdún méjì náà gbà nígbà tó wo ṣọ́ọ̀bù yẹn fẹ́ díù lóṣù méjì tó kù ah wọ́n ti pè mí ah ọ̀rẹ́ owó ṣọ́ọ̀bù yẹn máa díù o owó ṣọ́ọ̀bù máa díù bẹ́ẹ̀ ló máa díù ṣọ́ọ̀bù yẹn máa díù ní túmọ̀ yàbí yẹn lálọ́ọ̀dù yẹn náà ti rán mi létí ẹ mọ̀ pé agbẹ́bẹ̀rẹ̀ ayé dà pé owó yẹn ṣàjẹ́ forty thousand ó bá dẹ̀ bí bíi twenty sì kẹ́ bá fún akátó fi rajà sí ṣọ́ọ̀bù tó rọ́jà ti ń lọ lẹ́ńbẹ̀ mo máa ṣe kíní tà ń sọ yìí mo ṣe tọ́jú mẹ́rin kí n tó ní kí ló ṣẹlẹ̀ owó mo wá pè lọ mo ní owó tó ń pa níbẹ̀ yẹn kí ló fi ń ṣe ẹ à ń jẹun náà ni ilé ẹ̀dá láti rán ọmọ náà lọ sí skul bẹ̀ ẹ bàbá yìí àgbàdo ẹ̀ sí ní ṣọ́ọ̀bù báyìí kò sí ń fún wa ní ìkọ̀kọ̀ mọ́ ẹ mo ní ẹ kí ń dájọ́ ni ẹ a máa ń dájọ́ bàbá ti jáde bá tí bàbá yìí bá kó wàjọ yẹn ni tí bá sùn bá jó wàjọ ní àṣẹ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ mo sì pé ṣe rí i pé èèyàn tó dá yín ní tó fún yín lówó ṣọ́ọ̀bù àwọn olówó máa sanwó ṣọ́ọ̀bù lọ olóṣù wọn bá yẹn rajà síbẹ̀ every month every month every month ẹ má jẹ́ ká máa jẹ́ irú yẹn àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn pọ̀ àwọn ọmọ ológo tó fẹ́ràn mi ọlọ́run ọ̀rẹ́ mi irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn pọ̀ nílé ayé irú ṣẹ́rẹ́ exactly ti gbà tí màmá yẹn sọ̀rọ̀ mo flashback lọ sọ́dọ̀ ẹnìyẹn mo stop mo ti padà stop ẹ̀ṣá o hmm, ní mi ṣerú tó jẹ́ pé ó wá tó jẹ́ kí tẹ̀wá stop wá ní ọdún bíi ṣé two years náà mo stop ẹ̀ ó wá pọ̀ lọ́wọ́ mi ó wá pè mí ẹ ló ọ̀rẹ́ báwo dẹ̀ ní owó ṣọ́ọ̀bù yẹn máa dì ní tu ní àwọn òtètè sọ fún mi màá san wá fún mi ẹ̀wọ̀n náà ah tó bá sì mọ̀ pé àwọn ohun orí òṣì tẹ́ má ṣe yẹn ẹ bá sì wà ń bẹ̀rẹ̀ báyìí ẹ̀wọ̀n orí òṣì kan ẹ má ṣe bẹ́ẹ̀ ní pé kinní kan má wọlé má wọlé má tiẹ̀ kú tiẹ̀ sọ pé má tó ṣọ́ọ̀bù yẹn gan má má wà lé mi gan kò ẹ̀tù bí ó tẹ̀ bẹ́tà olú ẹ̀ má máa lọ láàárọ̀ amadé lálẹ́ ẹ <laughs> gbà tó sọ̀sẹ̀ kejì ṣọ́rẹ́ kí ló ṣẹlẹ̀ ah mo sọ fún yàrá pé mo máa mo máa gbé ṣọ́ọ̀bù yẹn lẹ̀ gbogbo nǹkan tó wà ń bẹ̀ máa ta dànù o tẹ̀ ti sú mi gan mi ò máa kúkú wà nílé gan ṣé kò wà bẹ́tà wàláì mo fi títóbi ọlọ́run ṣèlérí mo ní ah má bínú o ó má gbé ṣọ́ọ̀bù yẹn lẹ̀ ó má ta gbogbo nǹkan tó wà ń bẹ̀ ó dẹ̀ lọ́kọ̀ ó lọ́kọ̀ bíi four months bí àkàtà four months kan mo rí náà mo rí náà ń bẹ̀ lórí fún mi mi ṣe ń wò lélẹ̀ àfi sí máa lọ nàìjà la máa ń ra wa sí máa lọ nàìjà tó wá kèrè mi ní ìgbà tó tẹ̀sán kóun náà ni òun náà náà wọn agiri ẹwọn agiri pẹ́pẹ́pẹ́ kan kò ní pè mí sí máa lọ nàìjà abá tọ́lọ́ máa jẹ́ ká ná àǹfààní àti pàdé ra wa a máa pẹ̀ bí bí orí mi á bí èèyàn bá pàdé ara wa ìgbà ibi tó ti lọ rojọ́ mi bí kọlẹ̀ nìyẹn ni láti fẹ́ ọdún mẹ́rin yẹn ló sanwó ṣọ́ọ̀bù ló rajà síbẹ̀ ló sanwó jọ ìwọ ló mo gbà tí mò ń bọ̀ ọjọ́ kan ìgbà tí mò ń bọ̀ mo bìrì pé ìgbà tí mò ń bọ̀ bíbà ẹ̀ jọ ṣé mo yáwó tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ẹ̀ ni àbá máa náà kan tí mo yá lọ́wọ́ ẹ̀ tí mo sàn padà tó dẹ̀ wá rí pé mo ní sọ fún ẹ pé àmọ́ǹtì yìí máa tún wá fún bẹ́ẹ̀ òre <laughs> ni wọ́n lọ́hùn fẹ́sọ̀ àmọ́rí di dòrèṣà ọlọ́run ó tẹ̀ sọ mí dìdò ó sọ mí gidi láàárín ọjà tí mo gbà fún yẹn lọ́jọ́ kan wọ́n fẹ́ ṣe pàtí ṣé mo ya kinní kan tó wà ní kẹta kinní kan mọ́mí ẹ̀ kú ha lédi yẹn wá ó wá mú aṣọ fifty thousand owó tó mọ̀ pé gbà tán lẹ́sìn pé òun ti ní ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ yẹn wọ́n gba aṣọ yẹn wá òun gbà ọ̀rẹ́ jọ bọ́ ẹ̀ thirty thousand fún mi nínú ẹ̀ àbí forty jọ máa fi ten tó kù fún mo fẹ́ jẹ́ kó mọ̀ pé bí ṣe ti ní ṣọ́ọ̀bù báyìí àwọn èèyàn ti ń lára mi ládùúgbò mo sọ pé ọlọ́ọ̀rẹ́ mi ni mo ń jẹ ọlọ́ọ̀rẹ́ mi yẹn tí ò lọ́ọ̀rẹ́ ò ṣe kinní kan mo ṣe mo lanu báyìí ni èlò ṣáà ló sọ mi ìwà mọ̀ bóyá ó dàbí kébi ṣe ń fún yẹn bí ó rò pé ráìtì òun nìkan tí mo kọ́kọ́ stop nìyẹn ṣọmọ èmi dẹ̀rẹ̀ wọ́n sì nàbá omi mo lè ṣe dìdìrín dìdìrín fún ẹ dákú tí n bá wo kó máa rò pé òun gún mi gàràgàràgàràgàràgàrà ìjọ ń bá wá yójú dà ìjọ ẹ̀ lẹ́wọ̀n yẹn máa wá rí ìjọ tí wọ́n ti gàràgàràgàràgàrà àwọn èèyàn ní èmi ń tètè yójú dà dìyàn màmá rẹ́rìn ni kò sáwọn tí o sọ fún mi lọ́jọ́ yẹn ilé gan màá close ṣọ́ọ̀bù ó pa ṣọ́ọ̀bù yẹn ti délé ó ti ṣọ́ọ̀bù yẹn kò ibi tẹ̀lé pé ó ń ṣeré ni ó ti ṣọ́ọ̀bù yẹn ẹ̀rọ tí mo sọ fún yín ó ti ṣọ́ọ̀bù yẹn èmi ni máa every month tí oṣù bá tí ọdún bá parí èmi ni máa sanwó ṣọ́ọ̀bù every two two months èmi máa rajà síbẹ̀ ọjà tó ń rà èmi ni mò ń rà padà ọjà tó ń tà oúnjẹ ni mò ń rà padà èmi ni mò ń rà padà ẹ ti rí irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn so wọ́n pọ̀ lóríṣiríṣi ni mo ṣe fi yẹ ọlọ́ṣun pé tó bá jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ti ṣẹlẹ̀ sẹ́mi náà rí irú nǹkan yẹn nìyẹn lọ́sùn náà ń dúró dè pé ẹ̀yin tẹ́ ẹ gba ṣọ́ ẹ̀yin tẹ́ ẹ rajà every month lẹ́ máa máa fún wọn lówó padà tẹ́ ẹ máa máa replace ẹ̀ irú ìsìn mo replace fọ́ọ̀rọ̀ ẹ̀mí yẹn bí ṣe replace ẹ̀ ànígbà mi kò ní pé ọmọ ìlú bàkẹ́ ló bá mi ẹ ká sọ mọ́ mọ́mí mi kì í sábà yí pọ́n fẹ́ lọ rajà látúnlá o màá ní òkè mo ti gbọ́ báwo ni mo wá gbà tó yọ pé ọlọ́run ó gba ṣọ́ọ̀bù kankan láti ìbẹ̀rẹ̀ <laughs> wọ́n ti ẹ ti kè fún rẹ́ǹtì àti ọjà inú ẹ̀ ṣé ó fi ojú bíṣọ́ọ̀bù tó mi ò fojú mi ò tiẹ̀ fi rí èmi ò rí ibi gbogbo àyàn mi ò wálé tí gbà tí màá fi lọlé ni ó ti pa ṣọ́ọ̀bù tì láàrin ṣọ́ọ̀bù mi ò rí ìṣẹ́ borí fóònù ló ti pẹ́ ìgbà mi ọmọ ẹ ló máa fún ní fóònù ọmọ ẹ hello ma mana give your mommy phone na no àwọn náà nídìí sọ fún yín pé wọ́n ń sùn ó rẹ̀ wọ́n díẹ̀ ó ní pé èrò bẹ́ẹ̀ lọ rajà ní ṣọ́ọ̀bù àwọn máa lọ rajà lọ́tún la òpin kọ́ọ̀kì bá òun ràn yín létí mà man okay have heard. wọ́n wá dàbí pé oníṣọ́ọ̀bù every two two months èmi ni mo sanwó èmi mo rajà padà sílẹ̀ ìjọ tí mo wá lè sọ fún pé à owó mọ́ọ̀tì yìí mi nílé rí pé o máa ti ṣọ́ọ̀bù àwọn rí I don't celebrate birthday. Do you know why? Yes. Once I post a picture, my DM will be full of message of people asking for money. Yes. One day wish me a happy birthday. The next question is send me something bẹ́ẹ̀ ni. Nǹkan tí eh, sister ọ̀rẹ́ mi Mary sọ yìí. Wàláhí ẹ̀yọ̀ kan sọ bẹ́ẹ̀ níjẹta. Iyọ̀ birthday ẹ̀ ni mo ní èmi ò tiẹ̀ kúkú mọ̀. Ó ní ọ̀rẹ́ ò mọ̀ pé mo ní birthday mo ní ṣé ìwọ ṣe ìjọ monday níbẹ̀ èdè òun ti kọjá ah lóun ò post ẹ̀ ní audio shop ló bá dé àmọ̀rí ti ṣe audio empowerment fún òun rẹ̀ wàláì ọ̀rẹ́ mi ó ga oríṣiríṣi ẹ̀dá ẹ̀sà ah, ọ̀rẹ́ mi oríṣiríṣi ẹ̀dá ló wà gidi nígbà míì èmi fún àmì dẹ̀ máa jókòó báyìí má dẹ̀ mi kanlẹ̀ pé ṣé torí pé a ti wá wà níbí báyìí sìn ṣé ọ̀ràn ni

wọ́n pẹ́ ah ṣé aláàmú mi ò lè dún dà yìí mo bá mo bá wò mo bá jẹ ẹni yẹn ń kọ̀ ni mo wá fi mo wá fi ọwọ́ tẹ̀ mo gbé e sí silent mo wá sùn padà ìgbà tó wá di láàárọ̀ mo wá lọ wo time yẹn three forty five four forty five ló dá kọ́ọ̀bù mi bẹ́ẹ̀ yẹn mo wá pè kó má dàbí kankan ṣẹlẹ̀ bí ó nídìí emergency ni àti mo wá jí mo wá pè kọ́kọ́ lọ Nàìjíríà ó ṣe ìgbà tó wá yá dà pé ó padà bí ó tọ́ dátà ó wá rí padà wá pè mú ní ṣé kò sí láàrin òru ló ń pè mí ṣé onídìí kankan ni àwọn ọmọ yóò tiẹ̀ jẹun látàná ni mo rò ta tiẹ̀ ni mo lè wá ràn lọ tó lè wá fún mi ní nǹkan kan báyìí mo ń jọ aago mẹ́ta ìlọ ọmọ yẹn fẹ́ jẹun ni mo ṣe wá òkúta tiẹ̀ ló lè fún mi wọ́n ní à kí n dẹ́ láàmú tí bá da gbogbo mi sùn mọ̀ kó o sùn lọ́wọ́ ni. ìgbà tí wọ́n máa pe fóònù yẹn àkókò àṣùbà ọmọdé ó ti gbọ́n nìkan. ok àṣùbà náà máa fẹ́ pé náà máa fẹ́ pé àwa pa wọn wá ní tí bá máa fi pè é pa mo ní wọn á pè é pa e ọ̀rẹ́ mi yẹn mo máa rẹ́yìn sí mo wá kọ́ọ̀tù mo wá pe ọ̀rẹ́ mi yẹn mo ní ìdòjò nítorí ọlọ́run sórí ọ̀rẹ́ wa ìjọba mi pè é torí èsì sì máa sọ kò ní dáa ẹni máa ní ṣó ṣá sọ̀rọ̀ mo ní mo sọ̀rọ̀ mo ni mo kò kọ́ọ̀tì fóònù mi ó wá pè ó wá ní ìwọ náà gbọ́gbọ́ ọdún sóní tó bá máa pè yàn pa ṣọ́ọ́ ọ̀rọ̀ nìkan mí nìkan ni fi stọ́ òun yóò tó bá máa fi dàárọ̀ ńgbà ni gbére pé kí ló sọ pé ó ṣẹlẹ̀ ó lọ ọmọ òun ò jẹun ṣóòru yẹn lọ ọmọ ò jẹun yẹn náà ó tiẹ̀ lo ó tiẹ̀ lo òyìnbó kan tí mi tó kọ tí mi tí mi ẹ̀ṣẹ̀ ń lọ ń béèrè lọ́wọ́ ẹ àní mo yan olódo ó ní am financial handicap èmi rò kó sọ pé òun handicap mi ní parọ́ fún yín mi tètè gẹ́ẹ̀tì kan tó sọ màtòdẹ́lú ọ̀rẹ́ am financial handicap èmi ò rí financial tó wà wájú ẹ̀ handicap ni mo rí ṣebí arọ ló ń jẹ́ handicap n bá ní gbà tí mo sọ èmi ní kí ló dé tó fi darọ ṣóòrò wíṣíà ni ó ní òde ẹwẹ tó fẹ́ tọwọ lọ́wọ́ mi ó ní òde òde ṣé òde òde sórí ẹ ṣé òyìnbó orí social media. pé financial handicap mo kọ ni ṣé kọ́mẹ́dì ló tún ṣe ń bì ni ẹ wo afọ́rí tí mo fẹ́ help ẹ wo afọ́rí tí mo fẹ́ fún ní nǹkan tó ń bú mi pé mo ní ó dúpẹ́ pé ó borí mi lé láàárọ̀ yìí o èmi ò jọjọ́ bínú ẹni tó jí mi nọmba one láyéláyé ẹ má pè mí lásùbà tẹ má pera yín mu má pè mí bẹ́ẹ̀ mu jẹ́ kílẹ̀ máa mọ́ tuntun gbọ́ mi ní ogun emergency nọmba two èmi náà financial handicap bí ọ̀rọ̀ ṣe sọ torí mi mọ english mi mọ mí ní òyìnbó financial handicap mi mọ èmi ò mọ bí tẹ́tí financial handicap báwo ló ṣe máa sọ fún mi pé you are financial handicap kí ló fẹ́ financial handicap fún ṣé o yarọ ni mi mọ english financial handicap má sọ ẹ̀sán nọmba two for now sórí mọ̀ títà wáyé ó ti zero ṣùgbọ́n mọ́ bínú tó bá financial handicap torí mi ò mọ mí ní financial handicap ṣé english lójú ara ẹ lọ́hùn sí financial handicap mi pé owó ti kan ìsàlẹ̀ àpò nìyẹn kò sí ṣingbá lọ́wọ́ ẹ̀ nìyẹn ṣé òun kí ló ti kò sí ṣingbá bọ́wọ́ ló ra kẹ́rì láti máa láti pè mí pa láti fẹ́ fi kínní mo ní wo mi ò tiẹ̀ adé mi ò tiẹ̀ wo financial wájú ẹ̀ handicap lèmi mi náà imú àná kí ló tó fi wà lórí wíṣíà wèrè kọ́kọ́ bú mi náà oní má kò má jẹ́ kó rí ẹ pé o tó bá ṣe kọ́mẹ́dì ní orí social media má gbé kọ́mẹ́dì ẹ débi ọ̀dọ̀ tèmi o mo ṣó o ojú ní àlólòfò ni ẹ o fẹ́ tọrọ owó lọ́wọ́ mi o bóyá ń ṣe o fẹ́ tọrọ owó lọ́wọ́ mi òun náà kọ́ english òṣì síwájú english yẹn ìwọ financial handicap kí ni wọ́n bá gbá handicap kan lọ gbé wíṣíà sẹ́sẹ̀ kọ́ fi tiẹ̀ bọ́ọ̀dẹ náà àbí ìgbà tó sọ fún mi pé o ti wọ́n ló kọ́ fún mi pé o ti handicap àbí ibi ìbà handicap bíkọ́ tó sún ẹ ní ìbà handicapé la máa ń pè níbà ṣẹ́rí kọ́ tẹ́kọ̀ yìí ní français gangan is handicapé bó ṣe máa ń kọlẹ̀ ṣe kọ́ yìí so kíní yẹn òun ló wà lórí mi handicapé ni máa pè é èmi ò tiẹ̀ mọ handicap handicapé la máa ń pè níbà so èmi tó rò pé ó ti náà tó handicapé bí ó ti wà lórí wíṣí à wọn lọ́wọ́ ọmọ rí ṣé ọmọ Kano street ni ọ̀rẹ́ ẹ̀ ẹ̀ náà sọ bẹ́ẹ̀ ọmọ Kano ni àwọn mo níwò mọ́ǹtì yìí zero la wà mo ti ṣì wà yakọ̀tì fóònù ọ̀rẹ́ mi ẹ̀ ń bá mẹ́ mo bá sẹ̀díẹ̀ sí ó ní yóò sọ fún un pé rere àmọ́ orílẹ̀ tí wọ́n yàwó ìlórí social media àmọ́ ní òtún mọ english financial handicap ló ṣe èèyàn àlébi tí mo fẹ́ fún lówó èmi ó tún bú mi pé èmi olódo àbí gbà mo dẹ̀ mọ nǹkan tó jẹ́ financial handicap ṣèbí máa dẹ̀ sọ bí kò tí èèyàn bá mọ̀ nìyẹn máa sọ. So ìtí yorùbá ọmọ ẹgbọ́n ṣì yàn máa sọ ni mo ní mi mọ mí ní financial handicap ẹni tí a rí bẹ́ẹ̀ yẹn so ẹ jẹ́ ká máa gbọ́ ìyá ọlọ́ṣun lọ so àwa ṣe ṣàmùkọ́tì ẹ ní pé nǹkan tí ẹ wá ṣe rédíẹ̀